ṣé o mọ wá àwọn ìsìlámù ó ti wó wọn ló sọ pé ìhòòhò má ọmọ rẹ sọ pé ìyá àdìmọ ìsìlámù ìsìlámù ó máa bàjẹ́ ìsìlámù ó máa dàrú pẹ̀lú àwọn pẹ̀lú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ jìdálù mùnáfíkì bíi kùrán jìdálù mùnáfíkì bíi kùrán ẹni tó jẹ́ mùnáfíkì tó máa kùrán kó máa jiyàn lórí ọmọ ọlọ́wọ́ba ẹgbẹ́ obìnrin náà sọ pé ah ẹ ti bẹ́ẹ̀ àwọn eléyìí máa. جدال المنافق بالقرآن من عوام ثم بسجنه نعوذ بالله من النفاق رب الله وانبه وني إليه تجي هنا نكني هنا نزلة على فقط جانسي يعني زلة عالي زلة عالي هنا ونيني ما وبايي وباسي مستيك إن عصا معاذ ابن جبل قال مد مواليتي كانت عصا يعني. ويحذركم زيغة الحكيم فإن الشيطان قد ينطق على لسان الحكيم وقد يقول المنافق كلمة الحق وانا معاذ ابن جبل ضد بدوات داشي دوكو ومن تشاو مقدماتك نتوراسك تبا داري سيوا صانيا تبا يا مبه دبي حتى يأخذ المؤمن والمنافق مؤمن يوم القرآن يوم يسألون منافق يوم ó ní yóò wá dá àyè kan débi wípé ẹni tó jẹ́ mùnà fi fi hàn yóò máa sọ pé àwọn èèyàn ní tẹ̀lé mi tí n bá sọ nǹkan tuntun àwọn èèyàn ní tẹ̀lé mi tí n bá dáadáa dálẹ̀ wọn ni wàá yára ká wà òkè òfé ìgbọ̀tà ṣàkì mo fẹ́ wọ̀nù yín ẹ sọ́ra fún ìyẹgẹrẹ àṣìṣe ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹni tó jẹ́ onímọ̀ fàìlà ṣèṣọ́ kọ̀díyàǹtì kò àlá lìsánìlì pépé èsù ó lè lo ọ̀jọ̀gbọ́n nígbà mí tí ó sọ nǹkan tí ó dá wàkọ̀dì yàkúlù mọ̀nàfẹ́kù kẹ́lìmọ́tàlá mọ̀nàfẹ́kù lè sọ dodo lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni pé wàkọ̀dì yàkúlù mọ̀nàfẹ́kù nínú náà irú pàdùwọ̀ ni ẹ kọ́dì tẹ̀kílì bárọ̀kẹ́lọ́fì mọ̀nàfẹ́kù níjọ́ mi lẹ́ẹ̀kan láàrin ọdún mẹ́wàá ó lè sọ òdodo kan ṣùgbọ́n ìmọ̀ ìgbà ìtànjẹ́ lọ́dọ̀ ẹni ti dé pé òdodo pọ̀ lẹ́nu tiẹ̀ níjọ́ tí ó bá fẹ́ fà ṣe. fáàdì máa ń dùn pé bóun ni màá ṣe máa níjọ́ tá a tó ṣòro bá wáyé níjọ́ tó ṣùgbọ́n gba àhẹ́ sọ̀rọ̀ kí ló sọ òní ìṣẹ́ni bi mí ń hakimi mùsùlùmí. aláàtì mi kọ́ lù láha máa hàn ó ní jìnnà sí ọ̀rọ̀ ẹni tó bá fi jẹ́ pé ọ̀jọ̀gbọ́n onímọ̀ ẹni táwọn èèyàn respect nínú ẹ̀sìn ọlọ́ọ̀ba sí àwọn ọ̀rọ̀ àsọdá yìí ọ̀rọ̀ tí wọn ó gbọ́ náà ha bìí ọ̀rẹ́ tí máa fi sọ́ kalẹ̀ kí ni ìtàn yìí tó bá lè gba gba mo lè má bàbá irú ọ̀rọ̀ náà إليه من أكبر الخيانة الخيانة في الدين دي جنبة وليسهم إليه واقع اربن معايا قلت إليه آية سورة الأعراف المكا قال رضي الله عليه ونبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأقبعه الشيطان فكان من الغاوين كلمة إليه ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض ọlọ́ọ̀bá ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bá sì ní ọlọ́ọ̀bá tí wọ́n ń gbé ìyànga ni o tó bá wu àwọn ọlọ́ọ̀bá ọ̀rọ̀ tó ń mẹ́ yìí àbá sì ti gbéga o ṣùgbọ́n kí ló fà á wàlá kí náà àkàlàdà ìlà lọ àyè ló fi sọ́kàn ju ọ̀run lọ ọlọ́ọ̀bá ni wọ́n sábà ó wá tẹ̀lé fẹ̀nú ẹ̀ fàmàfàlùhù kàmáfàlì kẹ́lì ọlọ́wọ́n àti oníbẹ̀ lómi ìsan bá sáwọn àfà bó wá gbógun sírú àwọn àfà bẹ́ẹ̀ wọn ná onímọ̀ ni ó mọ ṣé wù ó ṣe kìíní kan ó ní wúlò fún sùnámù nígbà tí ṣé ó mọ̀kú bẹ́ẹ̀ rahimahullahu ta'ala nígbà tí wọ́n kọ tọ́lá tó ń pè ní iskafu kẹ́lìdì làárù yusuf bin abdullahi al dídá ajá ìdòlódú ajá tó fi gbòdìdẹ dídá lákẹ́ táwa alájá yìí Yusuf Abdullahi Al-Qaradawi eléyìí tẹ́ bá sọ eléyìí tí àwọn ẹlẹ́gbẹ́ wọn yà subhanallah àwọn ni wọn min ulama'i al-muslimin al-mutabahirin sheikh sheikh mukbil wa dan ọlọ́run pẹ̀lú ọlọ́run pẹ̀lú masalu kàmẹ́sàlì kẹ́lì kàmẹ́sàlì onímọ̀ tí ó dùn mẹ́ ọlọ́run pẹ̀lú ọkọ̀ fún bí ajá ó kẹ́rin jó lásán àti kẹ́fù náà ọlọ́ba sọ́ba àrùn ọ̀tá lọ́kùnmọ́ sa ìsànú àwọn àjàgbìnàdó ìmì onímọ̀ tí kì í bá lómi yorùbá kò sí báyìí kìyà náà wà ní agbára fẹ́fì ìkan nínú wọn ní ń ta dákọ̀ yẹn lójú nǹkan tó ti tò nínú ẹ̀sìn ìlànà ó dàrú ọ̀dọ̀ wọn lẹ́sìn ká pé bàbá náà ti sọ pé ìní láwùsọ fi ń nìfà èmi ò kí ń bọ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìní ẹ̀yin ẹ̀ wúlò sọ́fù لهذا الحديث الفقه حديث عين فقه كان فقه إني الرسول لا sọ fi òní ẹbí òkè ń tóbi láwọn ọ̀dọ́ rẹ̀ gbogbo ìpè máa ṣe alákàtà láwọn bukapapa nínú ọdún yìí ìkẹ́mọ̀ àwọn ọmọ ya sì ń sẹ́ǹdì fatuwa wípé a lè ṣe ká ní àbáwọn christian níjọ ọdún wa tó dẹ̀ rẹ́fẹ́rẹ́sì yóò sọ̀rọ̀ bọ́ yìí kan náà lọ́gbẹ́ tẹ́ bá rí àwọn tó jẹ́ kó wọ́n di ma wa subhanallah illa yasha Allah ẹni àfẹ́lẹ́ta òdodo tó ti tì ma wa tán náà شيخنا محمد بن صالح الوثيمين رحمه الله تعالى هنا شرح بلوج المرام هنا شرح رياض الصالحين وليس كل عالم يكون ثقة ليس كل عالم يكون ثقة وانه الدنيا ما قالوا شدر عليه فالعلماء ثلاثة او نيما ميقا نيوا ونيما عالم الدولة عالم وعالم الأمة وعالم لله بارك الله فيك عالم عالم الدولة أو àfa جوبا في جوبا fẹ́ pé òdodo nírọ́ fáwọn èèyàn àwọn kan wà fẹ́ pé ọ̀la ìsìnjọba bá fẹ́ káwọn èèyàn máa mọ ọtí wọ́n tún ráyà pé kò ló wá ṣọ́ọ̀bù. ó ní ẹni tó bá fún mutí gan náà kì í tún ṣe pé bóyá ó di kèfèrí náà náà náà Abdullahi al náà kánà yà ní wọ́n ra wọn tí wọ́n sọ pé àwọn èèyàn ń gà àdé kò ló wá ṣọ́ọ̀bù. mo dàlẹ̀ àlùmọ̀ alimu dawla bákan náà wà alimu lè ọmọ ẹ̀jẹ̀ wà alimu alẹ́ ọmọ àwọn àfa àtúntẹ́ pé ojú ni àwùjọ bí táwọn bá wà ní àwọn eléyìí ni àwọn tó ń pè ní alimusalawinun tó máa ń bọ̀ láàrin ìyá alùsùn náà ní ìsìn òdùnà wé àwọn ọmọ burúkú yẹn yóò fa sòkò fẹ́ ẹ wọ́n bẹ náà wọ́n bẹ mi tó máa ń bọ̀ ọ̀run bí yóò fa sòkò fẹ́ ó dẹ̀ tún bọ̀ tó bá dé ọkọ̀ dé mọ̀ kọ́ dí mọ́ tó bá tó làájà náà Ahmed tọ́lá tọ́lá àwọn oníbídà rẹ̀ yóò sì gbogbo dìbẹ̀rẹ̀ náà alìmọ̀nàdà alìmọ̀ tó bá ti wòdí tó bá dọ́dọ́ àwọn ẹ̀yà láǹkàrá ń dájú ní àá iná àǹkàrá alìmìlá alìmú alìmìlá ẹgbẹ́ tọ́lọ́wọ́ ọba tànàbí sọ́lá àlọ́sọ́lá ló ń bẹ sọ pẹ̀lú àwọn eléyìí nínú àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kìyànà fún àlùfáà torí ẹ̀ lànà bí wọn fún sọ́lá àlọ́sọ́lá ń sọ pé nínú hadithi حذيفة وإن كان الناس يسألون رسول الله عن الخير ابن عليك النبي صلى الله عليه وسلم دعاة أنا بناء ويقول كل دعاة على أبواب جهنم fọlọ́ba kò nasalùbá salam náà bákan náà nínú àníwáwò ìkìyànà nítorí àsìkò òun náà ni alìkìyànàtò alìkìyànàtò fílẹ̀ àárọ̀ alìkìyànàtò fílẹ̀ àárọ̀ ìjàmbá èyí tó ní bá ṣe pẹ̀lú àárọ̀ pẹ̀lú ọmọlúàbí àwọn èèyàn pẹ̀lú ọmọlúàbí àwọn èèyàn ìjàmbá máa wà níbẹ̀ nínú eléyìí lára rẹ̀. òun náà ni an-nazratul muharrama bí nǹkan tọ́lọ́wọ́ bá ní ká mọ́ wò bóyá ní obìnrin àbí nǹkan míì tọ́lọ́wọ́ bá láàdọ́dọ̀ wò ká máa ṣe bẹ́ẹ̀ eléyìí khiyana fil a'rab anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi la yanzuru ar-rajul ila 'awrati ar-rajul kẹ́nìkan kó mọ̀ wò ìwòrán malakeji wala al-mar'a ila 'awrati al-mar'a tó bẹ́ẹ̀ kí ni àwọn ìwòrán malakeji ni khiyana fil a'rab ẹ̀rùpẹ̀tẹ̀ bá wo àwùjọ wa àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà àwọn ọmọ ayá tí wọ́n jẹ́ mùsùlùmí jẹ́gbé ẹ̀kọ́ tí wọ́n tó tán bá bẹ́ẹ̀ sọ ní gbangba tán àti ẹ̀rí kọ̀rọ̀ bọ́ sí gbangba náà ni wọ́n ti ṣí gbogbo ara wọn kalẹ̀ ẹni tó ń lọ nínú ọkọ̀ ẹni tó ń lọ bí tó mọ̀ wò pé ah, ara ni wọ́n ṣì kalẹ̀ rí kí àwọn aworú yẹn ṣèyá náà tóbi erùgbò mùsùlùmí ni ọmọlúwàbí mùsùlùmí ni káṣẹ ṣèyá náà nípa ẹ̀ nínú ọ̀ràn ìyáàna kan èyí tó jẹ́ pé àgbẹ̀rọ̀ jìnnà sí ni ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú suratu Ghafir ọlọ́ba ni ya'lamu kha'inata al-a'yun wa ma tukhfi as-sudur ọlọ́ba ni kha'inata al-a'yun ọlọ́ba ni àbùsí ìjàmbá ojú ọlọ́ba ló ń bù bákan bákan bẹ nínú ọkàn abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu nígbà tó bẹ ṣe lé oní àgbà rajulun yadkhulu ala ahli baytin wa fihi imra'atun hasana ó ní òun náà di ẹni tó wọnú lẹ́sìn ó wá rí sísà kan tó fain bẹ́ẹ̀ fáìdà àgbọ́pàdé nàzọ̀rọ̀ nìyà táwọn bá mi lè sísà yẹn tó bá tó jọlọ yóò wá máa jí ọmọ obìnrin yóò máa jí òun ilé náà ló lọ ìṣáàbù náà ló lọ tó sísà yẹn tó pátá ni ṣùgbọ́n tó bá ti di pé bàbá sísà àbí gáìdì àti àfẹ́ gbogbo ọ̀rọ̀ táwa ń sọlọ káwọ́ ìlọ́tẹ̀lẹ̀ ààyè lọ́nà wáyé rà pásítọ̀ gbọ́dọ̀ bá sọ̀rọ̀ tó bá ti bẹ́ẹ̀ wọ̀ ọ̀dọ́ rẹ̀ yóò dojú kúrò ń bẹ́ ẹlẹ́yìn tó bá rí bẹ́ẹ̀ omi àgbẹ̀ ẹlòmíì náà ń bẹ tó yẹ pé àìsàn bẹ lẹ́ẹ̀mẹ́ ẹ̀dẹ́ ni pé ẹlẹ́ àtó ń bojú yóò sọ máa wá sí máa kọ́lọ̀ ẹ̀yà fàábí kìyàn eléyìí náà nínú kìyàn ẹ̀yìn àlùkìyàn náà ti àrọ́ lábẹ́ rẹ̀ òun náà ní kó jẹ́ pé ọkọ àtìyàwó كما تو عشري كوكو كما تو ستا هذا خيانة أو نوع من الخيانة في الأعراض nínú pé ọmọdún àti wa àbáṣíríà ẹlòmí fẹ́ náà ọmọ ìyàtọ̀ ìbùkún lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ àwòká bá dáàrin والله صدق الرسول والله مدرنات حديث جابر بن عبد الله هل ذكرا تلاعبها وتلاعبه wàtúndọ̀ ikú ha wàtúndọ̀ ikú ha náà ọlọ́mọdé gba kéèyàn fẹ́ fàádùn ìyáàrì kí ló ń bẹ ọjọ́ dọ́sù kókó nígbà tó o ṣèyàwó oúnjẹ ta tó o délé bá rí ah alẹ́ mo gbọ́ àdéhùn jáde rẹ̀ aládìkran tula ibu ha wa tula ibu ah alhamdulillah islam

أن تخبر القوم بما يكون من زوجها إذا خلى بها تعرض لتما صاء ثم تقال أنا بعد أن أنت فاقو تقول لهم أن أه الله إن شاء الله مدوك tí ó mú wa lọ sọ nǹkan kọ̀kọ̀ tó wọn àtọkọ rẹ jọ ṣe tọlọ máa ṣe pẹ̀lú àwọn ẹlòmíín ànábi ní ìjà tó nínú ọkùnrin náà ẹ̀yàtọ̀ pé tó náà bá ṣe ń tẹ̀sẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ yóò lọ máa sọ papọ̀ sàṣàkàtà kọ̀ kálukú bá dákẹ́ ìkànnà àṣà àbíyá tó wá dìbò ó ní wàlọ́ọ̀hì ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ وإنهن لا يفعلن أو كل من شيء لا أو بنت من شيء أنا بني كمان شرام صلى الله عليه وآله وسلم ومن أنواع الخيانة لنورنا خيانة هنا الخيانة في الكسب الخيانة في الكسب إليه ودي موضوع مين طيب الحمد لله دول إليه عمل نجاة دول منبر نعم أنا دلوة الخيانة في الكسب بين مثلا إشي كم جنبان ebó ń bẹ nínú wa nínú àlè ẹ̀kọ́ wa wọ́n ti ṣẹ́ńgé ní àbábẹ́ ra páàtì inna lillahi wa inna ilayhi raji'un. ó ti ẹ̀tún ní mákùrù kan tá máa ń lò wà lọ́dí à. wọ́n ṣe kí ni yòṣáàrù ilà pé àlàáńdàwò ọ̀ríjìnà. fẹ́ẹ̀kì ni wọ́n pọ́n ìfọ́n tẹ́ ẹ̀gbọ́n jàmbá mímu jàmbá mímu ọ̀dà àkàrà àlùkò yàrá fún kẹsì. ومن الترتيب من ينتنص وويل للمتصفين ṣùgbọ́n aláwọn ọmọ àtàwọn náà wọn nǹkan nínú rẹ̀ náà ni pé mẹkáníìkì ni ọ́ plọ́mbà ni ọ́ iye tí wọ́n ń ta páìpù ten naira ni owó àkọ́kọ́ fifteen naira oníbẹ̀ṣẹ̀ máa ń kó ti ṣẹ́yìn fáàbì ìfìyànà ṣé iye tí wọ́n ń ta nìyẹn ولي عمر بن عبد العزيز رضي الله تعالى عنه قلنا ليس من المروءة الربح على الإخوان كده في يوم الوعد يكون كما يجري لنا هم يا قالوا مين بقى تبالي في الألوري عبد تبالي في الألوري وانس قاتل يجب تكون دنيا الله الخيانة الخيانة في الكسب ايبا نبي محمد صلى الله عليه وسلم تقول إن أول ما تفقدون من دينكم الأمانة وآخرها الصلاة ní ọ̀nà tó ń kálukú dá ṣe nínú rẹ̀ náà ni àwọn àmọ́mù ti ẹ̀mí ọlọ́run kó sanwó lẹ́sàn rẹ̀ ẹlòmíì nínú rẹ̀ ẹ̀wà àwọn òṣìṣẹ́ ìjọba ó ti débi private náà nìyí ibi iṣẹ́ tẹ́nìkan bá débi iṣẹ́ ní eight fifteen tó bá kọ eight fifteen àwọn èkó sọ̀rọ̀ máa bá dà kí ló dé ìwọ̀n ó ti bá chance ẹni tó débi iṣẹ́ ní yóò àlọ́kọ seven thirty one wàbí kíyànà fìlẹ̀ kẹ́sì wà fìlẹ̀ mọ́ àmọ́ ànágbà anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ala rántí hadith sahih ma muslim yẹn sanni bí orí ẹnìkan tó ń ta oúnjẹ tó wá gbé oúnjẹ tó tutù ó gbé ó wà dúgbẹ́ ó wà bọ̀ lórí ìgbà táwọn ti sọ̀rọ̀ àlọ́ sọ́là ìgbà táwọn ti fọwọ́ bọ̀ náà anabi ni yà sọ ìbà tó àyà ìwọ tó ń tó oúnjẹ kí ló fa tó ṣe yìí ó ní yà Rasulullah sọ bá tó sàmà wọ anabi òtú ló pa á sàtà sínú anabi sọ anabi ni mà ń gọ́ṣà mi. ففي رواية من غشنا فليس منا الخيانة في الكسب عن ابو محمد صلى الله عليه وسلم عن ابن البيعان في الخيار ما لم يتفرقا مع مشاهد فإن صدق وبين بورك لوما في بعيدنا وإن كذب وكتم محقت بركة بينهما أنا من أنتم أنتم àwọn tán jọ fẹ́ tà tán jọ fẹ́ rà tán bá kù tó tó sí ọlọ́run bó fàlùbá kà sí ṣùgbọ́n tán bá parọ́ tán tanra wọn tán fi nǹkan kan pamọ́ ọlọ́run bó sì yàgbá kà mí. àlìkìyàmọ̀ tó kẹ́sì wà á dà kẹfìr fìnnà أليس كذلك؟ نسأل الله التوفيق والسلامة الخيانة في النصيحة الخيانة الخيانة في النصيحة وحفظ السر الخيانة في النصيحة وحفظ السر عالم حجة لا يدرك كله لا يدرك جله صعبة للسطة عقل في إشارة نعمة وكان لما الخيانة بالنصيحة kájà ara wa níbi ká dára wa nímọ̀ràn ká fúnra wa nímọ̀ràn dáadáa wà níbi sẹ́rí àti ká sọ kọ̀kọ́ ara wa eléyìí náà ìjàmbá máa ń wọ bẹ́ẹ̀ nínú wa nínú wa nínú wa ni ọlọ́ba ni wà tá àwọn lọ́wọ́ lórí dáadáa lórí ìfàyọ̀lọ́yàn ẹni tó wá bèèrè mọ̀ lọ́wọ́ àdéṣà bí ọ̀rẹ́ rọ àdéṣà máa muslim hakul muslim alẹ́ muslim ṣe ẹ̀kẹ̀rọ minha wẹ́ẹ̀dà sàǹsọ́háká sàǹsọ́hásá alábi tí yẹn bá bèèrè mọ̀ lọ́wọ́ ẹ̀ onímọ̀ràn dáadáa ẹlòmíín bẹ nínú àwọn ọmọ ẹlòmíín yóò sọ wípé rárá dáadáa wọn ní fẹ́ sísá rẹ̀ láàrin ìjọba ní àgbà ìfẹ́ I advise gbólóhùn ọ̀sẹ̀ advise ẹni ẹni ẹ̀sìn ní nítorí hamalahu alazalika dolu walhaka wọlé wà fẹnu ẹrú irú ẹni rẹ òun ló lọ sí ah, ojú kan ló ń wo òwò ojú kejì tóbi bóyá tó yẹn wò ni yóò sì jẹ́ wọlé wà fẹ́ lágbára yẹn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ alábi ní iná mùsàṣáró mùtàmàlà iná mùsàṣáró mùtàmàlà ẹni tó bá bí ìrìnnà lọ́wọ́ ẹ̀ wọ́n ti pé ọkàn tẹ́ ẹ̀ ní ọ̀dọ̀rọ̀ jù bẹ́ẹ̀ بل في المعيات المناسب وإذا اقتمنا خان فما فقبل سلطة فهاري دا دا إباجي لاري الخيانة في النصيحة بل في المعوى الصحابة ونبا محمد صلى الله عليه وسلم في جرير بن عبد الله البجري ونن نطوان شي بيع فانا بي صلى الله عليه وسلم دوري ونني ونصح لكل مسلم عمل جاكم مسلمي بجو مسلم تابعنا لما جواني من عبد الله أنا جاكم شبو ọmọ ayá rẹ tó bá bíòrè mọ̀ lọ́wọ́ ẹ̀ kódà kó bá bíòrè tó bá bùkátà mọ̀ anábìrin àdínú ànàṣìhà so islam gbàmàmá na nàṣìhà àtúmọ̀ nàṣìhà nǹkan méjì náà ni ìrọ́dà kò xeyìrì àwọn al'amuru bẹ̀ xeyìrì wà náà yóò náà fàfà dáadáa kápẹ́ ìhàláṣẹ ìbàjẹ́ kámájẹ́ kí ó ṣẹlẹ̀ sí ọmọ ayá bẹ́ẹ̀ náà níbi ìgbòfẹ́ rẹ̀ ká sọ àtúndì ara wa ẹ tó bá máa kọ̀kọ́ ẹni kejì màá sátàrọ̀ mùsùlùmí sátàrọ̀ ńlọ ẹni tó bá dùn ní láti rí ọlọ́bùn náà láṣẹ kódà tẹ bá ń já tó bá mọ nǹkan kan tí ò dá nípa rẹ̀ ìwọ má ṣe kíni ìwọ má sọ lásìkò tàbí ẹ̀dá yìí pàtàkì púpọ̀ àmẹ́lẹ́ wọn ṣọ́nà sọ́lá nínú ádámù ọ̀dọ́ fúlọ̀dì ó rán ánìkùn níṣẹ́ ìyá ìwà pàdé ẹ̀ ó ní ànábì rán oúnjẹ ó ní kílà ànábì rán ó ní sírò àṣírí kí ni ààrẹ sọ ó ní láàbù kìyà nà sírò rasulillahi sallallahu alaihi wasallam ọ̀pọ̀ ànábì mọ́ tù bẹ́ẹ̀ náà lọ́pọ̀ àti ìyàwó mọ́ tọpọ ẹ láṣẹ̀rí bẹ́ẹ̀ àbú pákéjì ní mọ́tò láti rí fìlìwìláyà tẹ̀lé àmẹ́tì wà lọ́kọ̀ sọ. ìjàmbá náà wọnú ìjó lórí bóyá olórí gbogbogbò àbí olórí nínú ẹbí ìjàmbá wọbẹ̀ kullukum ra'i wà kullukum mas'ulun àrùn ìyàtẹ̀ arábìnrin pátá ìlànà àmójútó ọlọ́wọ́sùn bèyí nínú àìlámòjútó nínú kìyànà olùkí ẹ̀mọ́ mójútó ọmọ ẹ̀ kó mọ́ mójútó ẹ̀wẹ̀ kó anfusakum wa ahlikum nara wa qudu an-nas wal hijara al-aya. nínú àìlámòjútó kìyànà oníníkà mọ́ tọ́jú ẹbí wa brọ́dà mi abáni tẹ́lẹ̀ abáni àbúrú nígbà tí sọ yìí wá bọ́ bí sọ̀kadà yìí náà wọ́n bọ́ ọ̀nà òní jẹ́ mi ó gbọ́ kadà ẹ mọ̀ wá sẹ́ ńlá mọ́ ẹjọ́ mọ̀ sílé nìkan mọ́ ìrànlọ́ ìbí wa mọ́ pẹ́lẹ́ ẹlẹ́ àná ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní tán fi ti èrò fi iṣẹ́ tán fi tèrò lọ́sàn primary school ẹ̀yìn ọkùnrin náà lẹ́fà ìyáná ẹ̀mọ́dájú àti sànàbà Muhammad káfà abdulmari ismail ayọ̀bá yíyá tó gbé ìyáná lẹ́nu ẹni tó yẹ kó bọ́ káwọn máa lálàsì tó bá dẹ́sẹ̀ ní ìmọ̀ anábìlẹ̀ ti tó fún ọ lẹ́sẹ̀ níwájú ọlọ́run tọ́lá bí àbáyọ̀bá yorùbá ní ajínáṣẹ̀ tí jẹun ajígán ni ọ̀pọ̀lọpọ̀ yóò lè mọ̀tún máa ajígán ni tẹ́ẹ̀mọ̀ ẹ̀ máa súnmọ́ àwọn àgbàlagbà. نعم القيادة بجميع أنواعها وصورها محرمة مذمومة ضد خيانة فتاة àtàwọn ìta àlùmẹ́nu bá àtẹ̀tẹ̀ àlùmẹ́nu lójú ẹ̀ pátá kí ni o èèwọ̀ ni nǹkan tí ò dáa nínú ẹ̀sìn Islam ẹ̀rí pé àwọn àyà tá a ti sọ síwájú ó wà bẹ́ẹ̀ ọlọ́ba ní inna Allaha la yahdi kayda al-kha'inin gbogbo ẹni tó bá jẹ́ olùjàmbá yóò mọ̀ sí nàṣímà nà ọlọ́mọdé ajé nàṣímà nà ọlọ́wọ́ ọlọ́ba náà báwa láti pé àjọ̀dọ̀ oníjàmbá àjọ̀dọ̀ fún ọlọ́wọ́ àyànà sí ẹni tó bá jẹ́ kọ́ inú yìí nínú òṣìṣẹ́ ọmọ náà ni dalilu ẹ̀ فلن يغني عنهما من الله شيئا وقيل الخيانة من خصال أهل النار